هو معكم أينما كنتم أوصي بكم بالتقوى إن الله هو خير كلام الإنسان ويقول لا تجيب أمر الإنسان ولا تجيب إلا قال من يريد نعوذ بالله الله النبي حرم النبي كما كان يقول من قبل النبي صلى الله عليه وسلم يقول الله وسلم يسوي أكثر من ألم تعلم ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض وعلمه رضي الله ثم ìdí ń bẹ nínú ọjọ́ náà ó sì lọ wo ó sì ní lọ wo gbogbo tí ń bẹ lọ ìlẹ́lẹ̀ pápátá kò sí tó máa bẹ̀. Láàárín àwọn ọ̀nà mi ń jẹ́ wá àgbàlá àgbàlá ìlà òun àwọn ọ̀rọ̀ nínú ọ̀gbẹ́ gẹ́gẹ́ta kó wọ́n sọ̀rọ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ láàárín òun láwọn mẹ́ta èyí ìlà òun àwọn ìgbọ́ àbí bọ́lọ̀ ọba ti kẹ̀rí wọn. Ẹ̀yin ìgbà láti sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin sọ̀rọ̀ pa ẹnìkan láìka ẹnì ọ̀pẹ́ ìfẹ́ ta fẹ́ wá fẹ́ o. Ẹ̀yin mẹ́rin kálọ́ ti kẹ̀rí wọn. Ọ̀gbọ́ ọlọ́pàá tó gbẹ̀rẹ̀ wọn náà. Ẹ̀yin ọ̀rọ̀ ọ̀rọ̀ lórí ẹnìkan lọ́sọ̀tọ̀ òun ní kéèké wọn lọ àwọn mẹ́rin wọn kí wọ́n lọ mọ̀ pé ọmọ ọba ti kà lọ́wọ́ ọ̀hún. Wọ̀nyá àdéhùn àdéhùn àyíká wọ̀nyá àtàwọ̀ kìí ìyàwó ọba àwọn. Mo ò lè kéré sí òǹkà tá a sọ yìí àbí kí wọ́n ju òǹkà tá a sọ yìí kí wọ́n jù lọ.

ya yóò padà wá fún káàkiri wọn yóò fún wọn ní irú ya nǹkan ń ṣe láyé yìí tẹ̀lé kọ́ nìkan ọ̀yọ́ ọlọ́wọ́ àti rẹ̀ tí ọjọ́ ní ìyàwó mọ̀ ọ̀hún. gbogbo a ń kọ́kọ̀ tẹ́lẹ̀ kọ́ táwọn yẹn ènìyàn rí

tabajẹ́ mẹ́ta ó ti tẹ̀ ẹ̀mí wa ó wá pọ̀ súnmọ́ rẹ̀ nípẹ̀lẹ̀ àyà ó ti pọ̀ súnmọ́ rẹ̀ nípàdé àyà àyàmùtá ọ́ ànàmùtá yáàyà. Kìí ṣe pé ọba wà pẹ̀lú wa kìí ṣe tí ọlọ́run ọba dá sí olè pé ọ̀la òun rèé pé ọlọ́run kùn yín hàn. Ó ìlé rẹ̀ ní ìgbẹ́ pẹ̀lú wa bẹ́ẹ̀ bá ń tẹ́lẹ̀ ká fẹ́ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ó mọ tẹ̀lé kiri kéré ti fẹ́ yá òkú rẹ̀ nìkan náà pàtó ní. lára àwọn ọmọdé ẹ̀ka tó ẹ̀ka máa ṣe ẹgbẹ́ ká ṣàkóso rẹ̀ níbi àjọ kan wa òun ní ká ní kò sí kọ́ lọ́kọ̀ sí i kò dákẹ́ ẹ̀ lọ́kọ̀ rẹ̀. tó bá yẹ àwọn bèbè rí àwọn ẹgbẹ́ lápò sí ni wọ́n lu ayé àyè lé àyè

a gbọ́dọ̀ dàbí ọkàn rẹ̀ ní kásọ̀tọ́lọ́ ọba kọ́ ìsàmán. àwọn nǹkan yìí ó kéré lóòótọ́ àmọ́ kò sí kojú kéré o tó bá yẹ kó ní bẹ lọ́kàn yẹn pé kò sí tọ́lọ̀ kò sí ní dáàtú rẹ̀ bẹ́ẹ̀ wọ́n mú kẹ́kẹ́ kò sí tí ò sí ẹni yẹn fún ti mùsùlùmí o. àwọn nǹkan tí èyí ti mùsùlùmí pọ̀ alákọ̀ọ́kọ́ ń takò alùpùpù Bẹ́ẹ̀ bá wá takọ̀ àkùránì tó kojú ẹ̀ka àkùránì àmì kápẹ́ àmì káyẹ̀ fún mùsùlùmí. Lójú ẹ̀kọ́ wọn bá ó sọ fún wa pé àwọn àṣìmẹ́ alàkàwọ̀ kàwà. Ọlọ́run bá nínú ní òun wà. Àlákòjú nǹkan tó ń ṣe. àmì ká gbé ọmọ ìgbẹ́jọ́ o ní ṣe owó wà tuntun nígbà tí nínú ọ̀rọ̀ wọn báyìí ní wọn náà bá wà. aláwọ̀ ìgbà náà sọ́nà ló wà wọ́n. àwọn aráàlú àwọn akọ́ tó sọ ìwádìí sẹ́yìn yẹn takò nínú àkọ́ takò ni pé ẹ àwòrán alàlà áwò àwà ìyẹn takò ayọ̀ nínú àkọ́ tó takò sọ́ọ̀tù lẹ́mú àmì pọ̀ mọ́rẹ́ ìgbà náà. Àwọn akẹ́kọ̀ọ́ mọ́rẹ́ ìgbà náà ṣe ẹni ní pọ̀tọ̀ gáàlì lórí ẹni tí ń jẹni sẹ́mọ̀ sẹ́mọ̀tì tó wù yìí. Ẹni tí ń jẹni sẹ́mọ̀ mọ́rẹ́ ayà tó tọ́ka jù lọ́wọ́. Àwọn ìwà pẹ̀lú kó pẹ̀lú kó pọ̀ kó pọ̀ máa ń òkè tí wọ́n jẹ́ pé ìtọ́nà ọba ń sọ fún wa ni pé èyí bọ́ọ̀lù láwọn sábà yìí kò sí tọ́nà kò sí kò sí tọ́nà kò náà ànábì yóò wá sàlàyé fún wa ànábì yóò sàlàyé fún wa nínú àgbáyé tí ànábì wá sí fún wa ni pé ọdún ọba ò sọ̀rọ̀ ló nínú àgbáyé tí ànábì fún wa ni pé ẹni sọ̀rọ̀ báwo àríwá sẹ́nà ó bá di ìdá mẹ́ta àgbẹ̀yìn òun bí ọwọ́ agun àbọ̀ agun ọlọ́run ọba wa sọ̀ kalẹ̀ sọmọ àlè sọmọ àlè lọ sọ̀ kalẹ̀ tí yẹn máa ń fi òkè gbúdọ̀ kalẹ̀ sọmọ àlè lọ sọ̀ lẹ́kùn àtòkè méjì nìyí ó sọ̀ àtẹ́kẹ́ sọmọ ẹlẹ́ẹ̀kọ́ èdè ló wà tó wà sọ̀ kalẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà yóò sọ̀ kalẹ̀ ẹlẹ́ẹ̀ka yóò wá sọ̀ sí sọmọ alákọ̀ọ́yà rẹ̀. tó bá yẹ kó sọmọ ọmọ òsì ni kò ní ìkóso kalẹ̀ sílẹ̀ ọmọ sílẹ̀ ó lọ́nà wọn á sọ kalẹ̀ bá àlùkò níbi láìpọ̀ yẹn tó máa sọ pé pé ta nínú ní tó gbogbo ọ̀sán rẹ̀ fẹ̀ ní wá orí làwọn máa ṣe àgbàdo lọ. alóòní ìgbìmọ̀ ọ̀sẹ̀ tó ń ṣe làwọn hàn tó àtẹ́lẹ́ àti ìgbé ọba lọ́wọ́ wa káyọ̀ kò sí sí òsì ni kò ní ìwọ́ ọ̀rọ̀ mọ́. tẹ̀síwò àyẹ̀wò mọ̀ àgbọ̀rọ̀ tún pé àlọ́run máa bó ọlọ́run bá ń bẹ pẹ̀lú wọn káwá ní ọlọ́run rèé àwọn rèé ìtumọ̀ rẹ̀ pọ̀ báyìí ẹ̀yìn òbò ọlọ́run ọba nílẹ̀ nípa tí wọ́n ṣe bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ tó ń pláàdì aburú ní kọ́ ọ̀rọ̀ mi tó ń sọ àwọn ọ̀tọ́ lọ́wọ́ bó fẹ́ láàrin ara wọn anábìlú wa wúwa mẹ́ àhùn àwọn àwọn ìwà wúwa mẹ́ àhùn ìwọ náà wà bẹ pẹ̀lú wọn. nínú tẹ̀sílẹ̀ àdébọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àlàyé ànábì lérí pé àníṣe àgbọ̀dọ̀ máa ń sọ pé kò sọ́nà ọ̀hún òsì sọ́nà ọ̀nà wa. ẹnìkan náà wọ́n sábẹ́ àdébọ̀ Muhammad sallallahu alaihi wa sallam wọ́n pẹ̀lú Muawiya al-Hakam sọ́nà ọ̀nà sábẹ́ àdébọ̀ ó ní àwọn ẹran tí ń tọ́jú. Àwọn ẹran yìí ó wá fi arábìnrin kan obì sọ. Arábìnrin wa mójútó àwọn dáadáa yìí dáadáa ìkókò ìwà fọ́kàn jẹ́ mọ́. Ẹni wá sí àti mo lè sọ arákùnrin arábìnrin yìí o lè kọ́kọ́ mú éèkì rẹ̀ ọ̀dà nẹ́bì náà. Ó wá fún ẹgbẹ́ ọ̀dà nẹ́bì. Àdébìnrin kápá ni wọ́n wá. عليك وين بيضا وين يسير عين الله جيت على الدينون عين الله نقول الله وضع الله تعالى فيه نقول الله عرب ان الله هو بسم الله Nabi Adam, ini sih boleh ada kalimat Tuhan Tahu Tuhan Tahu. فكلا تجرب عن الوصف معاوية بين حسبها فإنها حرمة مؤمنة النبي يسعى في الدين ويسعى على يقع ويقوم بالدين وضعوا بين قصر ولا يمين شوف هذا الدعم هذا اللي يقوى الشيء في جبال الجرمي وفي في النبي يدعي على النبي يقول لي ها òfin rẹ̀ lójú ọdún bá wà lọ. Ìjọba àwọn àfa máa sọ pé lórí àfa wa àbúrò ẹ̀mí ẹ̀fà ẹ̀mọ̀ wùlọ́ ọ̀gá rẹ̀ ó lè lọ àǹkà àǹkà wùlọ́ ìsàmọ̀. Ṣé bá yẹ kí ọdún bá tún bá ń jiyàn? Ń takò pé ọlọ́wọ́ ọlọ́wọ́ sí ní sọ́nà kọ́lẹ́ ọ̀wọ́ káàkiri. Ìgbìmọ̀ sọ̀rọ̀ àkọ́kọ́ ni ẹ̀kọ́ ìlànà yóò mí فالوالد الجبر ولم يؤمن برسول الله صلى الله عليه وسلم فالنبي الله àwọn àbáwá ni wọ́n ẹgbẹ́ àtàbátì ló gba kùránì gbọ́ tí yóò ti gbọ́ àbúrò gbọ́ àrùkù hánì yìí bá lè rúkúnú nínú ní àrùkáyé àbùmá àrùkáyé yìí ó ní kùkan ló jẹ́ nínú àwọn ológun ìmọ̀ táwọn àpá ni wọ́n mọ̀ ẹ̀ma lẹ́nu yóò gbé bẹ̀rẹ̀ fún mi àrùkọ́ ìlú islam àwọn àpá ni ilé ẹni tí ò bá wá ní ìgbà pọ̀ nínú ọmọ ìgbò kan mọ ìgbò ìmọ̀ nìyí kánàwó lẹ́nu yóò gbé bìrìjẹ̀rẹ̀ ìtumọ̀ ẹ pé kò nígbàgbọ́ pẹ̀lú àwọn ọmọ tó kù ẹni tí ò bá ti gba kúránì gbọ́ sábà ìgbà fọ́jọ́ náà ìgbọ́n ọ̀bá gbọ́. وهاله للكافرين السمائي وعينه أحاط بأشيائه سبحان من بالذات السمائي ọba tó jẹ́ pé dáàtù rẹ̀ tọ́bá ní dáàtù yàn pàápàá yàn pé ẹni yìí èmi rẹ̀ sì dáàbò mi ìní rí àti dáàbò ọlọ́run pàápàá ọlọ́run ní mo ló wà sàmà sàmà ló wà ó. Àwọn ìmọ̀ ọlọ́run ọba tó ká gbogbo ìsan. Kò sọ́wọ́ bá ń sọ́mọ̀, kò sí sọ́wọ́ ẹ̀ rí, bàbá wá ní ẹ̀kẹ́ tí wọ́n ń jiyàn tí tó ń sọ pé kò sọ́wọ́ ọdọ̀ òsì à. Wà ní o, wà ní o pé lè, àwọn ọ̀rẹ́ àwà ìdíkùbá ní ìlú yìí. ìdíkùbá ti ẹni wọn bá tó ń jẹ́ wà mẹ́rin òkè ara àti lọ́wọ́ wọ́n ti wá tó tẹ̀sí tọ́nà wọn bẹ̀ sí. Àwọn tí mo gbà tó wọ́n ṣe mùsùlùmí, ìṣòro ti jẹ́ kéèké ní pé wọ́n pe kùránì lẹ́wọ́ wọ́n sì fi àwọn òṣìṣẹ́ ọlọ́run wọ́n pe lọ bẹ́ẹ̀ bá ti fi òṣìṣẹ́ kan lẹ́wọ́ ní àwọn òṣìṣẹ́ ọlọ́run bá ó fi gbogbo ìjẹ́ lọ́lọ́run yìí. ẹ wọ́n máa ń wò ó ńlá ká ìtura náà ṣe kó sọ̀rọ̀ fún wa pé ọlọ́run ọba tó wà mẹ́sán náà ẹlẹ́ẹ̀kejì kò sí tí mà ló ká. ìyẹn ló fà á alimẹ́rin máa ń bá a ti ń sàlàyé báyìí náà lòun náà ń sàlàyé nípa ọlọ́run bàbá mi yẹn. ni wọ́n fi ń rìn pé sẹ́mu ọlọ́ba wà fáwọn èèyàn jọ náà lẹ́nu kí wọ́n bá ti dé bí wọ́n ń bè lọ́wọ́ fún pálí ti dé kéde. gbọ́dọ̀ ọ̀sán àti náà tó dòkó mi ẹ́ àbójúgbó tó fà sáwọn. irú ìtẹ́tẹ́ rẹ̀ tí wọ́n mú wá sẹ́yìn rẹ̀ tètè mọ́ lára àwọn ọ̀nà tí kèé sábà máa fi mú ìyàn rẹ̀. Ọmọ kìí mẹ́bẹ̀ ilé rẹ̀ sí lápá ọjọ́ máa mú. Àwọn ọmọ ìrọ̀ ìrọ̀ ìrọ̀ ìrọ̀ فقال العون رب العالمين فقال العون رب ọlọ́run ọba ọ lọ́wọ́ ó ṣàṣàwà ó lọ sí àwọn ọ̀dọ́gbà ó dùn fún mi ó rọ̀bọ̀ kú ẹgbẹ́ bá lè wá sí nǹkan ó ṣàdédé fún òṣìṣẹ́ tó wà à má tó wá sẹ́ni rẹ ọ̀fẹ́ mọ ìyá fọ́tò ọ̀rọ̀ lọ́rọ̀ bí ẹ̀dá èèyàn tó tẹ ẹnì ẹgbẹ́ mọ ìyá fọ́tò ọ̀rọ̀ bí ẹ̀dá èèyàn èyí ò lè wá mẹ́kọ̀ọ́ lọ́rọ̀ lọ́sẹ̀ rèé kó máa dùn fún mi ó kò kó ní abẹ́ kó ti wà àgbẹ̀gbọ́ ló béèrè béèrè yẹn gbogbo tó bá ti pè ní ìròyìn ọkọ̀ ọba fún wa nígbà tí wọn gbà bá ẹ sábà tó bá ti pè ní ẹyí tí wọn ní pẹ́sẹ̀ pé báwo kẹsì máa fi àwọn obìnrin láyé o. mọ́mọ́ ìjọba fi di alẹ́ tó wá hu màálù tọ́ba ní ìyẹn wà ní ìkan ogun wa nìkan ìkan tá a fi máa ní ìyí wa. wà ní lọ́wọ́ ní ní wà àdìbò. káwa nígbà kọ́ dé ibi tó wà lẹ́nu yẹn a máa fi níbi rẹ̀ dandan nù wà àdìbò dandan nù. àṣùwà ló wà nínú ìgbà. fún wa máa béèrè ìbéèrè báwọn. bíbí àyè sílẹ̀ máa tóbi yẹ́ bí yàrá wọn ò bí àtẹ́lẹ̀ yìí gbẹgbẹgbẹ àjẹ àwọn sọ̀hábà dàtàlẹ́ ti ń sára ilé ẹ̀fọ́ wọn wọn ò béèrè pẹ́sẹ̀ lọ́wọ́ àtẹ́lẹ̀ òfin àwọn tó èso òwe rẹ̀ lẹ́yìn omi sáré ní ọ̀dẹ̀ sàlàyé ti bá ń lọ òní ìdìbò sàlàyé ti bá lọ lọ tó bá ní ìdìbò sàlàyé ti bá lọ lọ lórí yìí ló sàlàyé kámẹ́rà sọ pé ìkámẹ́rà béèrè tó béèrè dáhùn ìdíbí àná

Ẹmọ́ ọ̀rọ̀ mi jẹ́ béèrè rẹ̀, ẹ má béèrè gbèrò ní ayé. Ẹgbẹ́ Ara àwọn gbogbo ọgbọ́ ọdún tẹ́lẹ̀ gbẹ́bíbù tẹ́lẹ̀ kan lè àbọ̀lọ̀. Ànábìgbò hàn. Tò kápọ̀ máa máa bẹ̀rẹ̀ pé irúfò tó máa ló wà ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ lò. Mo mọ̀ nípa ẹni yìí ní bí díà ní ọ. Ó yá àfírá ẹgbẹ́ ẹgbẹ́ jáde kò lọ́nà. Ẹgbẹ́ abáyé tẹ́pọ̀ kan rẹ̀ jẹ̀ náà mọ́tò bá lè fi sábà kù lọ nínú àwọn àfa dáadáa sálẹmọ òfóòfù náà wà. àwọn mẹ́ta jẹ́ àti mọ́tò bí àwọn sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ni kó lu yóò kọ́ owó nǹkan ọ̀dùn yìí wà lọ́wọ́ tó àná. òsì bí ẹ̀sìn lè ṣe ń tó ẹ̀ẹ́rì tí àní mú lu ọwọ́ rẹ̀ tàbí lè yóò sáà kù wọlé. àwọn ọ̀sán ń bẹ tọ́pọ̀lọpọ̀ ti dáa sínú àtẹ́bí lónìí sábì ìgbà aráàlú súnà wọ́n ti kílè mọ̀ táwọn ọ̀dọ̀gá aráàlú súnà ṣe ọ̀rọ̀ àwọn sálàpù ọ̀rọ̀ sálàpù ṣe takò ìgbà míì wá ọmọ náà lu ọ̀rọ̀ sálàpù nígbà míì ó sì máa ń lásìkò kọ́ńtà fún ìgbà mẹ́rin kì í ó ní báyìí pẹ̀lú bíbíà táwọn tó kó náà ti ṣe bẹ́ẹ̀ wọn ni táwọn náà wá máa ṣe bẹ́ẹ̀ pẹ̀lú bíbíà ló tọ́ fún ó lè tọ́ láwọn àyè míì ó sì lè tọ́ láwọn àsìkò míì àmọ́ ó lè má tọ́ láyè míì kò sì lè tọ́ lásìkò míì. ìdí mo mọ́ ní kí n ṣe omi ó tọ́ lásìkò mi. torí nígbà wọn nìkan bá pè mí bí sábà ní ibi àdéhàn kò sí ní lè já kò sí ní lè lójú ojú ọ̀rẹ́ kì í èyí jẹ́ pé gbogbo òun ló gbé nínú ẹ̀kọ́ bí ẹ̀ bínú. kọ́lá ní mo abẹ́rẹ́ ni ẹ̀dá kọ̀ọ̀lẹ́ ìgbìmọ̀ mọ́tàlá káwá lórí ìṣẹ́kọ̀ọ́ wà ní bíi àti àwọn èèyàn ará àwọn tó yẹ kí wọ́n torí ẹ̀sìn mọ́sálásí ilẹ̀ àwọn òdòdó àìmọ́ wọ́n tó dé mọ́sálásí yìí mọ́sálásí yìí nínú ẹ̀ ṣé wọ́n mọ́sálásí wọn jọ júmọ́ ṣé wọ́n rí ìná mú ọwọ́ ayé wọ́n apàtẹ sí àwọn ẹni wo ẹni lè jáde ní. oníkàwá lè ìwà àlàyé mọ́sálásí ẹni tó rẹ̀ fún àwọn ìjáde wọ́n èyí tí gbogbo sábà kàfẹ́ nínú àwọn sálàkù tó fi apply ní gbogbo àsìkò ó máa ń lásìkò. ó lè padà ṣé apply lásìkò láwọn náà wà ní o àmọ́ níbi kan nígbà tó bí ọ̀bá tá a gbé jáde kó inú mọ́sálásí tó kó padà síbá. eléyìí ẹ̀ tó lè jáde ẹ wo àpapọ̀ wa sọ̀rọ̀ yá ẹ̀ níjẹta.

olùmọ̀ọ́dẹ́ta a máa ń sọ́kẹ́ pé ọmọ bàtà tó wà àmọ́ orí ìṣàmọ́ tó láti. ó wà fún ẹgbẹ́ pé ṣe ń yẹ kò tó lọ́wọ́ dùn wámọ́ ó sì lọ́wọ́ sí níwájú ilé àbáwọ̀ fún ilé ẹ̀ ní ìpàdé tó wà àti nípa wà. ṣùgbọ́n nǹkan mọ́ ní lásìkò tó wà ní sáláàtì kan ṣe báyìí pẹ̀lú orí bíbí à. ó wá wọ́n bàtà gẹ́gẹ́ lásìkò tó wà nínú àwọn gẹ́mì yìí. a gbọ́dọ̀ pé àìgbàgbọ́ ní ìsàràfíà ìjọba àìgbàgbọ́ ìsàràfíà ìjọba tí ó bá ti ṣe bẹ́ẹ̀ àwọn ìlú gbọ́ fún ẹ̀yìn وقطع ذلك يقول من الجوانب أنا ما تسمعت وما يقوم بما تعملون محيطا وكان الله بما يعملون محيطا وكان الله بما يعملون àwọn tí wọ́n ń kọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí àwọn ìjàmbá ta ní iṣẹ́ tí wọ́n débẹ̀ àìpáyà lọ́wọ́ bá ní àìsíjú ọlọ́wọ́ bá ní ìsíjú èèyàn ló tún wọ́n débẹ̀ ẹni káàdì máa ń síjú láyé ọlọ́ọ̀ ni o. àìsà òbí ọlọ́wọ́ kan lá àmì hà ṣe ó ní má fi ẹ má fi ìyá ọlọ́ọ̀ ẹ má fi yóò fi sínú àwọn èèyàn. àìsà òfin gbogbo wàhálà tó wá tóbi ìyá tó wá ti yó láyé kò tó ní ìyà kí ló dé ìyá kọ́ ìyá náà fẹ́ ní ìyá káwá pé pé àwọn yóò bú ọ ó sọ̀rọ̀ burúkú sí ọ lọ́ọ̀bù aṣọ wa tó tó ẹ̀kọ́ sí ẹ ká má tóbi ìfọ́n wa lánàá bẹ́ẹ̀ bá gẹ́gẹ́ bí adájọ́ tí bàbá rẹ̀ wá dáná ó wá bá lọ́sùn bàbá rẹ̀ ó sọ́dọ̀ mi kò gbọ́dọ̀ dá bàbá rẹ̀ pè é nítorí àti lóde àbá rẹ̀ pé àjẹpẹ́ iná jọ jẹ́ olùdẹ́jọ́ ọmọ ẹlẹ́sìn kìíní yìí lóde àwọn ọ̀pẹ náà ni. kọ́dà mẹ́ta bàbá tó gbé bàbá rẹ̀ náà pẹ̀lú ẹ̀sọ́ fi kọ́ ẹ́ kí ẹ̀sọ́ ẹ̀sọ́ fi nígbà tí mo kọ́ bá tó nílò ẹgbẹ́ fún ẹ̀rù ẹ̀rù ẹ̀rù ẹ̀rù àwọn ìgbìmọ̀ fúra lọ́kọ̀ọ́ gbogbo tó bá ń dájú ọjọ́ wọn lọ́ba tó jẹ̀ lórí dàbí náà wọ́n ní ìjàmbá lọ sí. ọ̀nà ẹ lọ ọ lọ sí ẹnu ọdún mẹ́ta ìdára lórí àtìká wàhálà. ọ̀ sì yí àwọn èèyàn ọ̀ wo fún àwọn ẹgbẹ́ sọ̀rọ̀ ẹnì kò ní ṣe bẹ́ẹ̀ àfẹ́bátọ́ ọ̀nà ní orí. bí ẹ máa ọlọ́run ọba gbogbo الله يعني وكان الله بما يعملون محيطا يعملون محيطا وكان الله بما يعملون محيطا ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo tá a bá ń ṣe pátápátá gbogbo wa àtàwọn náà ọlọ́run ọ̀kan ọlọ́run mọ̀ṣẹ́kọ̀ ọlọ́run kò rọ kéka rẹ̀ ni bá a ti wọ́n yẹn rẹ̀ ọlọ́run ọba kò rọ kéka wa ìrọ̀ kéka tá ń sọ yìí ó di ọkàn wọ́n máa ń ní ẹgbẹ́ wọ́n máa ń àlẹ́ ẹ̀lmù ọmọ tí ó yọ lọ àbí. àwọn ìròyìn kan ń sọ fún pé ọmọ èèyàn náà nílùú yìí nínú àwọn òṣìṣẹ́ mi lọ́mọ náà ọmọ ìṣẹ́ àwọn òṣìṣẹ́ mi bẹ ọmọ èèyàn ní. wọ́n gbogbo òròyìn tó mi yẹn bá ṣe ní àgbọ̀dọ̀ kan sí àrẹ wọn lórí ìlú pẹ̀lú ọ̀nà ọlọ́run. lọ́nà tó sọ pé kàmáàlú ń tífà kàmáàlú ń jẹ́ bí ìròyìn ọlọ́ọ̀bá. àwa ti wá fífọ́ mọ́tà ànọ́ọ̀sì àìsètò wọ́n máa ní ọmọ ọba onímọ̀ ni wọ́n ní àfa àlágbájá náà onímọ̀ ni wọ́n fi jọra wọn ìmọ̀ àfa yẹn onímọ̀ tó máa àmọ́ ya náà wá wà ká lọ́ọ̀rọ̀ bí máa ń wọ̀ ẹ́ Wọ́n bẹ́ẹ̀ náà wọ́n. kájọba tó ìlú ọlọ́wọ́ bá tàbí ẹlú rẹ pẹ́pẹ́ rẹ kò sí níkù bẹ́ẹ̀ tó bá ní ọlọ́wọ́ bá ń lọ nípa nǹkan tí wọ́n ṣe ìtumọ̀ rẹ̀ ń pẹ́ ọ́pà kí wọ́n pé nǹkan báwọn fẹ́ ṣe kó pé ọjà ní ọkàn wọn ọlọ́wọ́ ti máa mọ̀ ló gbà wọ́n nígbà tó gbà wọ́n ìmọ̀ wọn wà ní wọ́n tó sọ̀rọ̀ gan kọ́ tó máa ń tọ́ sọ ọjọ́ ti máa ń tọ́ sọ ọjọ́ ti máa ń tọ́ sọ ọjọ́ wọn máa bùkọ́ ìlú àbùkọ́ kan tó bá sọ ọ́ sí ìdìrán. Ìjọba ìṣẹ́ lè láti jẹ́ olóògbé èèyàn tó lè ràn wá láti jẹ́ olóògbé èèyàn ká lọ sùn lójó ká èèyàn ọmọ ìta páyà. Àwọn afá àwọn olórí ká lọ rọ àtìmá òjò yìí máa ná àwọn máa ná àtìmá ìgbà ọ̀sẹ̀ ìfàtì. Gbogbo orúkọ náà ọba ká lọ mọ̀ àbáwá mú ọlọ́ọ̀bá tán káwá máa ìtumọ̀ rẹ̀. Wọ́n ní gbogbo orúkọ ọlọ́ọ̀bá ẹ́ gbogbo ẹ̀ wọ́n ní kífà ó ní kífà ní. Bàbá tí wàá mú ọlọ́ọ̀bá tó bẹ̀ láti bẹ̀rù rẹ̀ tó ẹwà sí Mọ̀hámẹ́d. Kò sẹ́ni tó dọ́lọ̀ bàtà nàmi. Kò sẹ́ni tó dọ́lọ̀ bàtà nàmi sábẹ̀ àmì tó dọ́lọ̀ mọ̀tàbà kára. Àná lára wá láàrin pé wà áyú ẹ̀ ìgbọ́nà kẹ́kẹ́ tí ẹni bẹ́ẹ̀ ní ọkànbalẹ̀ lórí àkójọbalẹ̀ náà kò sí ọkànbalẹ̀ lórí irú àbáyé ló dá lórí rẹ̀ bàbá àmì tó kúrò fún ọ̀sàdúrà kan aláàmúnà yà ló kọ́ ìbálẹ̀ kúlù láti kọ́ ìbílẹ̀ àlàjì àmì màtà náà ẹ bá tún àdúrà ọlọ́run wọ́n tó kéwọ́n ló ń yí ọkàn ẹ̀dá padà sí tó wù ọ́ Allah fẹ́ fọ́kàn sí ní ẹ̀rú ìsìlámù yóò gbọ́n ìpadà kálíkà náà nínú nínú ìmọ̀ èmi àti ẹ àtòyé wa tó àdúrà yà lẹ́nu aláìkò yẹ bẹ́ẹ̀ ló sì yẹ ìyàwó àìsà dandan àwọn ọmọdé náà lẹ́nu ẹni ìlú ìlú yẹ kọ́ nígbà tó wọ́n lè lọ sí tó yóò rẹ̀ lórí tó kọ́kù rẹ̀ ìwọ ìmọ̀ àkọ́kọ́ tó kọ́ wọ àlùjẹ́ńdẹ̀ wọ́n ti wúlò àmì ní ayíjá ọ̀nà ọba náà lọ́nà sàárù lẹ́nu àti tó kù yìí olè olè ìfi ọmọdá lẹ́nu àti tó kù yìí ìfú ọ̀dá nàbì náà ẹ̀rọ kàdé lábàá ẹ̀fọn ọjà nàbì wọ́n ní mùsùlùmí táàmù ọlọ́ba tó tẹ̀ jù yẹn báwo ti mọ́ lọ́gbọ́n rò kò sí àrà tọ́lọ̀ ọ̀bọ̀ ìṣẹ̀lẹ̀ àdìdá. ìdáwọ̀ tọ́lọ̀ ọba ọba onímọ̀ ní ìlú ọlọ́run ọba yìí gbogbo nǹkan ń ṣe èyí yìí ọmọ tó bá ti di àti àmà yóò fi dájú yóò bá yóò pẹ̀lú ẹ̀. abẹ́rẹ́ ọba ìjọba mọ́tà kàlí fún mímọ́ yẹn nìkọ̀kọ́ adúláwọ̀ ìlú. Àdìkú náà lè kẹ́mi ní bí òní ká àlàyé rẹ̀ ń ta. Nínú àwọn alábàárí ẹ̀sìn tó lágbára díẹ̀ tó dàbọ̀ lákàlà mẹ́rin, olùrọ̀ padà rà sọ́nà àpá wa pòfẹ́sọ̀ àbúrájá àmọ́jú aláwọ̀ ìpínlẹ̀ ìlàwọ̀ wa kọ́lọ̀ máa ń sàrẹ́sọ̀ láwọn àbá àtúnṣe àwọn gbọ́ bí ìpínlẹ̀ ń bàkádà wa ẹlọ́nà kéjì wọn ẹlọ́nà kọ́ ẹ̀ ìdájọ́ ẹ̀dá wọn á fọ̀rọ̀ kan wọn ní kádàrá ó gbé kan ní pé ó bí ọmọ ọmọ ọwọ́ ẹ̀ lókè ó mú rẹ̀ ó bí lọ ní kádàrá. Kádàrá náà afá àti pé ń dìbò kádàrá yé ó gbọdọ̀ gbọ́ séèjì séèjì kádàrá ó gbọdọ̀ gbọ́ ní kádàrá ní sí pàtàkì lọ àlùkìtà báyìí wọ́n ti kọ̀ọ̀kan kalẹ̀ tí o gbọ́ kọ̀ọ̀kan kalẹ̀ wọ́n ti kọ́ tẹ́lifíṣẹ́ yìí kíkà pé kìtàbà tó dé ní kọ́kalẹ̀ éjì rẹ̀ pọ̀ ó tó mẹ́ra márùn-ún lágbájá nǹkan gbẹ̀rẹ̀ wọ́n ti kọ́ wọ́n lákòókò rẹ̀ kíkọ́ rẹ̀ kọ́lọ̀ tó dá nǹkan kan láyé ni àkọ́kọ́ tọ́lọ̀ kọ́ dá láyé òun ni àlùkọ́lá pé ọlọ́fẹ́ bẹ́ẹ̀ dá kọ́lá kò ló kọ́ dá níbẹ̀ yẹn àwọn ikú bí àwọn onímọ̀ ilé àlejò kọjá kò sí àtúntò yẹn lórí ẹ̀ àbí ìṣòro yẹn àtọ̀dọ̀ àjẹbà Muhammad àkọ́kọ́ gbọ́dọ̀ kọjá kọ́lá mọ̀lẹ́ nígbà tó wá dáa tán ó wá ní ètò olùkọ́mọkọ́ ó wá ní olùkọ́mọkọ́ ọmọ ní gbogbo olùkìdá gbogbo tó máa ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀dá tó máa fẹ́ tó máa ṣẹlẹ̀ láti ìṣúná báyìí tó fi dìkìyà mọ̀ sáà ọgbọ̀gbẹ̀ níjọ́ náà ti kọ̀sìgbà àti náà mọ́ni tó ìgbà àkọ́kọ́ nìyẹn. Kéde lẹ́ẹ̀kejì nígbà tí wọ́n á dá dámọ̀ tán gbogbo pátápátá gbogbo ọmọ ìdíbi adámọ̀ pátá a wà ní bàrá àbí adámọ̀ bàrá àbí adámọ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa náà bàbá tó bí àwa náà aṣọ wọn sọ ọ̀kalẹ̀ sí lóru bàrá àbí tiẹ̀ náà. ọlọ́wọ́ kó gbogbo ọmọ ìdíbi adámọ̀ ó kó ọ̀ràn kan sóbi ọ̀tún báyìí. ó pààrọ̀ kan tó sì wọn àwọn tó na lẹ́gbẹ̀ẹ́ ní àwọn jáde ní gbogbo wọn bàtà ọmọ àjẹ́ náà ní wọ́n sì ndị lórí ọ̀ lórí mo fi hù wọ́n àwọn olóyè ti náà tẹ́gbọ́n wọn lórí sí àyè ọmọ náà ni wọ́n nǹkan tó wí ó wọ́n ti gbé akó ní bàbá di adama olùbàbà di ìyá wa bàbá wa látara bàbá àti bàbá wa làbúwá wọlé o nínú ìyá wọn wá kọ sóde ẹlẹ́kẹta wọn ní nígbà tó ń sọ̀rọ̀ ìdíwájú kan wọn ní kan kọ kan mẹ́rin kalẹ̀ kọ̀ọ̀kan wa náà ní wọn yọ ẹ̀kọ́ ìdí àti tó nílá yìí gbogbo ọmọ ìgbàta nìkan ọkàn sáà ọkàn kiri wàá jẹ àyè ìjọ tí ó lò láyé wa kọ wàá má nìyí ìjọ wo ló ṣe eléyìí ju ní abẹ́lé yìí wọ́n ti fọ́ka dẹ̀ nígbà táwọn àmọ̀ yà wa. wọ́n ní kọ́dà wọ́n ti kọ́ wọ́n ti gbẹ̀gbẹ̀ wọ́n ti gbẹ̀gbẹ̀ yìí sókè wọ́n ti jápa gbọ́dá àṣùwò látara ti jẹ lórí ẹ̀ òun náà tó fi sọ ọwọ́ ọ̀rẹ́ gbọ́dọ̀ pé àmì di àdúrà náà pé wọ́n ti kọ́ ìdíkàdé tó yẹ ọdún kan tó ọdún kan bẹ̀rẹ̀ èyí èyí ìta kọ̀kọ́ tí wọ́n kọ́ lọ́kọ̀ yìí lẹ́yìn kíkọ yẹn ẹkú mi kíkọ ọ̀sán wà kíkọ lọ́dọọdún mi. òun ló gbọ́ pé ṣéèjì ẹlẹ́ẹ̀ka àwọn ọ̀dàrà òun ní alẹ́ alẹ́kọ́lùkù àlùkọ́lù bẹ́ẹ̀ àlùmọ̀ṣíyà lẹ́gbẹ̀ẹ́ tó bá kọ́ ọ́ gbogbo náà kò ti kọ̀ yìí èyí tó tẹ̀lé kí kọ́ àlùmọ̀ṣíyà lẹ́gbẹ̀ẹ́ tó tó kọ́ ni ọlọ́wọ́ mo ń lọ àbí ìfẹ́ kò sí tù tó tẹ̀lé pé láàbù wọ́n ti kọ́ kalẹ̀ sí lágbájọ́ lẹ́sẹ̀ tó ti wáyé ìlú bẹ́ẹ̀ kò sí tẹ̀lẹ̀ olùmọ̀ṣíyà olùsí kọ́kùsí kí ọlọ́wọ́ ọba lẹ́yìn ìjábà bọ̀ ìjábà rẹ̀ ó ń kó tu gbogbo gbogbo ọkọ̀ bá lọ ní ọ̀nà kọ́ yo àmọ́ ọlọ́ọ̀bù òfin ìfẹ́ bẹ́ẹ̀. lábẹ́gbẹ́ ọ̀bù òfin ìfẹ́ bẹ́ẹ̀ òun ni sọlọ́wọ́ tó máa wà máa ń pa àkọlọ́gbọ́dọ́ òun ni ó fi láwọn ẹbí nínú láti kọ́ nírì. èyí láti kọ́ nírì ọlọ́run bá máa ń téèjì àkọọ́lẹ̀ ọ̀bẹ̀ dé ènìyàn. ẹni tó ní káwọn ṣàdúrà kí ni wọ́n ní káwọn ṣe ní láti ká gbìyà wọ́n ní káwọn ṣàdúrà kí kọ́ lọ́dọọdún wà. òun làwọn sọ pé ìkọ́tọ̀ ọmọ ọdún ìjọba ń pa ọ̀sùn ọ̀sẹ̀ mọ́ ara mi kọ́ sí ikọ̀ ọba tó lọ ń kọ́ gẹ́gẹ́ wọ́n bẹ́ẹ̀ ni bọ́jẹ̀tì ni bọ́jẹ̀tì nàìjíríà gan kéjọ́ wà lọ́wọ́ kọ́ ni wọ́n ti ṣe palẹ̀ ìjọba tó ilé ẹ̀kọ́ ń tà ìjọba tó ń tà ilé ẹ̀kọ́ ni wọ́n tún lè lé tó kú gbẹ́rẹ́ àwọn ọ̀rẹ́sẹ́rìsì náà ó fi ẹ̀yọ̀ ikú ẹ̀ fi kún ayé mi ẹ̀ fi yé ẹ̀ náà àwọn ìjọba tó yẹ kí ilé ẹ̀ Ah, ó sì wá balabajá ní ọlá tí bá bá rìn ó bá kẹsọ ní ọ̀sọ̀rọ̀ ní ó tún ṣe ìjẹ̀mú tó mọ̀ sí à. bọ́sẹ̀ wà ní òtí ìlú kìrìtẹ̀lẹ̀. bọ́sẹ̀ náà lẹ́yìn ìgbà tí wọ́n kọ ọlọ́dọọdún náà àwọn kan wà time to time láàrin bí àkànní máa ń kọ́. Jojoojúmọ́ ọmọ wa ló ti fi sí máa ń ṣiṣẹ́ lọ ní. Ẹni tí mo kọ́ fún àwọn káàkiri ọdún ìlú náà kọ́. Ibi sábà ti wúlò nìyẹn àti kí ni

ọkùnrin tó pàdé kò ní ìfẹ́ ẹgbẹ́ ìgbìyànjú tó bá tó pàdé ìfẹ́ ẹgbẹ́ àdúrà ìtumọ̀ pé kò di ìgbìyànjú náà ẹgbẹ́ ní ọdún ilé ní tí mo tó wà fún ní kò sí àti àdúrà bó ṣe wà nìyẹn. Ayọ̀ rẹ̀. Ó mú ìkìtà, ó mú ìkìtà ìyá Tíra ọ̀wọ̀lọ́wọ́ tẹ́lẹ̀ púpọ̀ lórí yìí. Ọlọ́wọ́ á sọ nípa ìyá Tíra òun tó kọ́ gbogbo rẹ̀ sí ó wá ní. Èsì máa ń rẹ̀ ilé ìwọ àtẹ́lẹ̀ títí lọ sí ọwọ́ tó aláwọ̀ sára Wọ́n gbogbo ìwádìí káàdì lónìí لو كسرتني سقيا فاكتبني سعيدا ايه ما تفهم يوم وأتلو يجيب لقطني سمدلي أنا سعيد كان يجينا كما كان فتح ما يقول لك هو يجي أستاذ دعاء إيه تقول تقدر إيه تقول أنا لما أقول أمي تقول تجاهل أمي تقول أقوم فلا بني يوم ما يقول لي يوم يقول لك أنا هذا أجدد على هذا kádàrá mọ̀ ọmọ bàjẹ́ yóò wà lọ àdúrà ti di ẹsẹ̀ alẹ́lẹ́ àwọn àdéhùn mi tí mo tọ́ka pé kádàrá ò ní alẹ́lẹ́ àwọn àdéhùn mi but àwọn àyà mi àtàwọn àdéhùn mi ò jẹ́ abẹ́lẹ́ àyè máa yí àmì sọ̀rọ̀ wà wà lọ sọ̀rọ̀ àti ìgbé káyọ̀ ìkẹta máa ń bẹ ẹ̀wùká káyọ̀ ìkẹta máa ń bẹ kó lè yí kádàrá kádàrá lásábà ọ̀pọ̀ àlàáfíà. pẹ̀lú lọ́wọ́ wọn lórí ìtọ́run nìkí ló wọlé bẹ́ẹ̀ tọ́wọ́ tẹ̀sán mi rí kẹ́kẹ́lẹ́ ìjà kátàrà padà ni àwọn tó yẹ kí wọ́n máa sáájú tí wọ́n máa pàtàkàrà wa rẹ̀ tó wọ́n ṣe ń jẹ àwọn tó máa ń pè ní olójú àjẹlá ara tó lọ́dọ̀ tó wáyà rẹ̀ àwọn olùbámọ̀ ṣe àmọ́ sí ọgbọ̀n ilé tó ó ní bí wọ́n á tó lọ́dọ̀ kan lọ bí anẹ́bí òbí tún lọ ẹnì kan bí anẹ́bí tó wà wọ́n ti stamp rẹ̀ wọ́n lè kẹ́kẹ́ jẹ wọ́n ti pèlè ilé wọ́n ti kọ́ sí ẹ̀ náà kí ni àwọn ń dàgbà ara àdéhùn àdéhùn ó ní káwọn ìṣẹ́ ni àdéhùn àdéhùn ọmọ ẹgbẹ́ o kó ló lò yẹ ṣé lè má kó lè kọ̀ láàrọ̀. wọ́n ní gbogbo sábàbí gbogbo ní sábàbí kọ́ fún ọ yóò bọ̀ ọ́ láti gbé kí làwọn ènìyàn fún wa níbi àwọn ọmọ ìgbẹ́ ìgbò ó lè yí padà fún ní bàbá ọmọ yóò pọ̀ bàbá ọmọ náà látara ìfẹ́ rẹ̀ àti ìgbàgbọ́ ìfẹ́ àdúrà àti ìgbẹ̀mí rẹ̀ ọkọ̀ ọ̀pọ̀ yẹn jọ àtọ́kọ̀ ìdòwò àyẹ̀ ilé ẹ̀rí àdúrà yìí náà kọ́ ó sì pọ̀ ó sì rí lẹ́yìn àkọọ́lẹ̀ tí wọ́n ti rẹ̀ yìí ń máa ń padà pẹ̀lú báàbù kan tó lágbá dídẹ̀ náà ó sì rówó wọ́n tó lè sọ̀rọ̀ pápátá ìyẹn ló fọ àwọn afọ àwọn afọ àfọlá tó máa fọ tó máa ti kọ́pì lẹ́nu kádàrá ní fáyọ̀ nígbà wọn béèrè lókè gbogbo Awak tak salah, àwọn tó sálàyé semua. yóò kiri àtúnwá tó tidak tidak tidak tidak nígbà tí nígbà tí nígbà tí nígbà tí tó bá ti dàgbò ẹ̀rú ọmọ